محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí àlàyé tá à ń ṣe fúnra wa lánàá téèyàn bá bímọ gbọ́nà zina ọmọ tẹ́ bí gbọ́nà zina yẹn òfin ọlọ́run sọ pé ìyá lásán ló ní kò ní bàbá ìdí tí wọ́n fi sọ pé ìyá lásán ló ní kò ní bàbá òun náà ní pé kò sí bí àti ṣe fẹ́ kọ̀ tí ò rí kọ̀ orí ni wọn ta ló ti jáde ṣùgbọ́n bàbá àti ìdúpọ̀ máa ma ga mọ́kùnrin lára kò lè jọ́mọ tiẹ̀ ọmọ zina ìyá lóní kò ní bàbá wàhálà yìí ọ lọ bẹ́ẹ̀ nínú òfin wípé ńgbà irú bàbá zina bá kú ọmọ yìí ò ní jogún rẹ̀ torí kìí ṣe bàbá rẹ̀ àmọ́ tí ìyá rẹ̀ bá kú yóò jogún ìyá yóò jogún ìyá kódà kó zina ló ti a máa ń sọ yìí pé ọkọ yóò jogún ìdajì dúkìá tí ìyàwó rẹ̀ bá fi sílẹ̀ sáyé bi shartin adami pẹ̀lú májẹ̀mú kọ̀sọ́mà yóò sì jogún ìdá kan nínú mẹ́rin nínú tí ìyàwó rẹ̀ bá fi sáyé bi shartin wujudi pẹ̀lú májẹ̀mú pọ̀ ń bẹ̀ walau kana dhalika alwaladu min az-zina kódà kó ṣe pọ̀ máa zina lọ́mọ ọ̀nà zina níyàwó yẹn gbà bí subhanallah yóò jogún ìyá rẹ̀ yóò sì di ọkọ ìyá rẹ̀ lọ́nà níbi àti jogún ìdajì dúkìá ìyá rẹ̀ lọ síbi kó jogún ìdákanu mẹ́rin ọmọ zina ìyá ló ní kò ní bàbá sọwọ́ tó láti lò ó bí àtẹ̀gùn nígbà tẹ́tí ní kì í sọmọ òun ìyẹn ọkùnrin nù ọmọbìnrin sì ni sóun lè fẹ́ haramu ni lábẹ́ òfin ọlọ́ haramu ni lábẹ́ òfin ọlọ́ torí zina kìí sọ haramu di halal zina kìí sọ haramu di halal yẹs ó lè jẹ́ pé wọn nìkan náà lọ bóbìnrin yẹn ṣe zina omi tiẹ̀ ló sì dàpọ̀ mẹ́yìn ìyàwó tó dọ́mọ òfin lọ sọ pé kìí sọ ọmọ rẹ̀ ìgbọ́n nípa àpọ̀ ibòmí rẹ̀ náà lọ dàpọ̀ mọ́tòbìnrin tó fi dọ́mọ òfin yìí wọ́n á rò pọ̀ fọ́jú ni ó ní kìí sọ ọmọ rẹ̀ kí gbogbo àwọn ẹ̀tọ́ téèyàn máa rí lọ́dọ̀ ọmọ téèyàn máa rí lọ́dọ̀ bàbá tó lè ṣẹlẹ̀ láàrin òfin ọ̀fọ́jú ló fi wá sọ wípé o ò lè fẹ́rù ẹ̀ bíi ti wùlé òkèrè mà bẹ́ẹ̀ náà lóbìnrin òun náà tara zina bí ọmọkùnrin tó wá lè fẹ́ kó ní kí ọmọkùnrin nǹkan fẹ́ o ọmọ tó ń bí gbọ́nà zina a'udhu billahi minash shaitani rajim ó gbọ́dọ̀ dán wò bíi ti wùlé òkèrè mà wọn ò gbọ́dọ̀ dán wò bíi ti wùlé òkèrè mà tó tó bá jẹ́ pé ọkọ obìnrin ọkọ kan ni tó jẹ́ kó ti ya kàtá tí èsì sọ̀láàtì kọ̀tọ́ sóbìnrin kíkọ́ sẹ́kù pẹ̀lú ẹ o wọ́n ti mọ̀ kọ́kọ́ rẹ̀ ṣe sọ̀láàtì wọ́n bá pèpè fún sọ̀láàtì ní gbàgbà kò ní lọ sí mọ́sálásì kọ́dà kò ní ṣe sọ̀láàtì nù lé gan pẹ̀lú torí ẹ obìnrin ọ̀tí ẹ̀ gbọ́dọ̀ gbà kíkọ́ máa rò bá lò ó gbọ́dọ̀ máa gbà fún láti máa rí bá lò nítorí pé tó bá ti fi sọ̀láàtì sílẹ̀ ó ti ṣe kèfèrí sọ́lọ̀ al-ahdu alladhi baynana wa baynahum as-salah faman tarakaha faqad kafar bẹ́ẹ̀ làdí ìtàn nàbì sallallahu alaihi wasallam sọ májẹ̀mú ti ń bẹ láàrin àwa àtàwọn náà ní sọlá ẹnikẹ́ni tó bá ti fi sọlá ti sílẹ̀ ó ti di kèfèrí o tó kò sì lè ṣeéṣe kí káfìrí kọ́ ajọ kọ fóbìnrin mùsùlùmí walan yaj'ala Allahu lil-kafirina 'ala al-mu'minina sabila ọ̀sáyì tọ́lọ̀ ń fi sílẹ̀ fáwọn káfìrí láti jẹ gàba lórí àwọn mùsùlùmí tó bá jẹ́ pé ìyàwó lọ́pàá sọ láti ti ń kọ́ ọ̀mọ́ akthara dhalika aydan tó ọ̀ràn yẹn lọ́jọ́ lórí ọkọ náà tẹ bá ti pa kéèsì rẹ̀ kọ́ máa sinú tó lòun ò ní sinú náà ní sẹ́ẹ̀ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí ọkọ kọ́kọ́ náà kọ́ ọ lẹ̀ kọ́ yá kó lé dànù lópin ìgbà tóbi nìbọn tí ó bá ti kọ̀ láti sin lọ́wọ́ nítorí pé náà ti di káfìrà lọ́ ń gbọ́ yẹn o ìwọ tó jẹ́ pé ńgbà tó ti délé ọkọ ní ìsìn ọ̀ràn tíjọ́ tó sin lọ́wọ́ mọ́ ìwọ gan àṣírí rẹ ti tú síyàwó lọ pé ìsìn lọ́wọ́ lábẹ́ òfin ọlọ́run kò yẹ kẹjọ wà pẹ̀lú ara yín o gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó Ha, ah, àfi káwọn èèyàn túbá láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn wà tí wọ́n ṣe lọ́wọ́ láì ẹlòmíì jọjú máa ní tọba tí wàá síjọ tọba tí wàá jímọ̀ ọba parí ẹlòmíì ọjọ́ ọdún ni tọba tí wàá sí ìdì lọ́ba tán áá ah, ah, ṣé ẹ ti ní garanti pé wà àlùjáná bẹ́ẹ̀ náà ni ẹ ní garanti pé gbogbo bá a sílẹ̀ wù kẹ́ lólé ayé bó ṣe wù yín ẹ wà àlùjáná náà ni ẹ lọ bẹ̀rù ọlọ́run yā ayyuhalladhīna āmanū ittaqullāha haqqa tuqātihi wala tamutunna illa wa antum muslimun ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ páyọ ọlọ́run ní pàápàá pípáyà rẹ̀ ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí ìpèníjà ńlá lélẹ̀ ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí. ṣé bá pé lè yé wa á wàá pẹ̀sìn tì tó ọmọ gbà tí kú ń bọ̀ bóòlù ti ṣe fẹ́ sí. torí ẹ tí ọkọ àtìyàwó tó máa jẹ́ pé wọ́n ṣe sọ́láàtì ní ìgbà tá a so igi láàrin wọn igi tá a so lálàáfíà o àmọ́ tó bá yẹ pé ìyàwó ń so ìyàwó ń ṣe ní ìgbà tá a so èyí ọkọ ni ẹ ṣe sọ́láàt àbí ìyàwó ni ẹ ṣe sọ́láàt ọkọ rẹ̀ ń ṣe sọ́láàt so igi láàrin wọn lẹ́yìn náà àwọn méjèèjì wọ́n fi wá ma ẹ̀sìn Islam wọ́n fi wá ń sin náà lójú méjèèjì gbogbo ìkíní kejì kẹta àwọn ẹ̀dá awé yìí wọ́n padà wá mẹ́sìn wọ́n wá ń náà lẹ́yìn rẹ̀ àti tẹ ti fẹ́ ra ẹ̀ sílọ̀n tẹ́lẹ̀ ẹ wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sílọ̀n ní ìsìngbà tẹ̀ ń gbọ́rọ̀ lọ. àbọ̀kọ nìkan ní sílọ̀n ìyàwó ìsìnlọ̀n ìyàwó nìkan ní ọkọ ẹ wá ti wá fẹ́ nìsí. kejì yín ẹ ti fẹ́ máa dáadáa á tún tún igi yẹn so. nítorí pé ọ̀kan nínú ẹ̀yin méjèèjì káfìrí obìnrin tí a bá kọ̀ sílẹ̀ tí wọ́n á so igi fún lásìkò tá a kọ̀ sílẹ̀ yẹn igi yẹn ò lè lálàáfíà láéláé igi yẹn ò lè lálàáfíà láéláé a gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ nítorí pé tá a bá ṣàkíyèsí irú eléyìí báyìí yóò jẹ́ pé a ṣe nǹkan tó lè túlé tó lè túlù ẹ̀gbọ́n tó fi hàn lọ́wọ́ bá sọ ni ar-raj'iyyatu zawjatun ما دامت في العدة obìnrin tá a kọ̀ sílẹ̀ kíkọ̀ ọ̀lẹ̀ kan àbí méjì ìyàwó náà ni lópin igba tí àìdá ti tàn. bó ló ti wá lórí lọ́rùn tí wọ́n ọ lọ so igi fún obìnrin olóbìnrin ọkàn gbọ́ pé ọkọ rẹ ti kọ̀ ọ̀lẹ̀ ọ̀hún àlọ́ máa so igi fún. lẹ́yìn náà ti jẹ́ karambà ni ẹlòmíì ò ti máa polongo ìyàwó yàwó wọ́n gbọ́ pé lágbájá ìyàwó lẹ̀ ìyàwó yìí sì wà nù ìdà kò tí ì parí ẹ̀yin tó wá máa sọ fara yìí ẹ sọ gbọ́ pé lágbájá kọ ìyàwó rẹ lẹ̀ bóyá o lè wù ọ́ láti fẹ́ o àmọ́ wà nù ìdá áá inna lillahi wa inna ilayhi raji'un tá a sì mọ ipò obìnrin tí wọ́n kọ ọ lẹ̀ yìí ìyàwó ọkọ rẹ̀ náà sì ni lópin ìgbà tí ò tí ì parí ìjókòó yìí. a nǹkan máa ń bẹ lára kéèyàn ọmọ mọ òfin ọlọ́run àfi kéèyàn ọmọ kọ́ máa mọ àmà tá ń pàdánù torí ńgbà mi àwọn ẹni tí ń sọ bẹ́ẹ̀ náà kékeré ṣe pé wọ́n mọ̀ wọ́n mọ òfin ọlọ́run àmọ́ wọ́n ń takò ní ọlọ́run dákun kó ṣàánú wa àwọn májẹ̀mú kan wà tó jẹ́ májẹ̀mú burúkú tó jẹ́ pé kò gbọ́dọ̀ wọnú yìgì tá a fẹ́ so tó bá ti lè wọnú rẹ̀ yìgì bàjẹ́ o ẹ̀hẹ́n yìí máa ba yìgì jẹ́ ni o nínú rẹ̀ òun náà ni aṣẹ́gọ́r kí ni ṣẹ́gọ́r òun náà ni kéèyàn ó fi obìnrin fún ẹnìkan lórí pé sọdáàkì rẹ̀ ni pé wọ́n náà fọmọ tiẹ̀ fún mi give me I give you wọ́n fi abẹ fi pààrọ̀ abẹ wọ́n fobìnrin pààrọ̀ obìnrin eléyìí ni wọ́n ń pè ní nìkàhù ṣígọ́r òfin ṣẹ̀rí ọ̀gbá wọlé o wọ́n ní haram ni ni nítorí pé dípò kọjá pé wọ́n fẹ́ ọmọ ẹ̀sán sọ̀dáàkì ọjọ́ ìyàwó tiẹ̀ wọn náà wàá rọ́ọ̀mọ ẹni tó fún ó wù ọ, kí náà fẹ́ kọ́ tẹ́ ti exchange obìnrin fóbìnrin eléyìí haramu ní lábẹ́ òfin Ọlọ́run kò tọ́ torí ẹ̀ tírò rẹ bá ṣẹlẹ̀ àtúnṣe tá a lè ṣe òun náà ní pé yìgì tẹ́ kọ́kọ́ sokọ̀ lálàáfíà ẹ tún yìgì so nísìn láì sí májẹ̀mú burúkú májẹ̀mú pé fún mi kémi náà fún ọ kò sí sọdáàkì wọ́n fẹ́ tiẹ̀ ọ̀sán sọdáàkì òun náà fẹ́ tiẹ̀ ọ̀sán sọdáàkì lọ́ba tán eléyìí tó túmọ̀ sí kò sí ní tó burú nínú kọjá pé ibi tó ti fẹ́ yàwó ìwọ náà fọmọ fún wọn kò sí ní tó burú mbẹ àmọ́ tí sọdá àkìbá ti ń bẹ mbẹ àmọ́ kò gbọdọ̀ sí kọ̀ǹdíṣàn mbẹ lápèjúwe màá fọmọ mi fún ọ ó sì san sọdá àkì lórí pé ìwọ náà fọmọ rẹ fún mi èmi náà san sọdá àkì sẹ́wọ̀n kó náà lọ́nà kan àbọ́nà míì ó ti fẹ́ jọ nìkẹ́ àṣẹwà ẹ gbọdọ̀ dá májẹ̀mú rẹ̀ ẹ gbọdọ̀ dá májẹ̀mú rẹ̀ ibn umar radiyallahu anhuma ó ní naha rasulillah sallallahu alayhi wa sallam ani shigar muttafaqun alayhi anabi kọ̀ fún wa láti máa fobìnrin pààrọ̀ obìnrin lọ́nà tó ṣe pé kò ní ní sọ̀dáàkì nù káfobìnrin pààrọ̀ obìnrin lọ́nà tí ò ní ní sọ̀dáàkì nù anabi ṣe léwọ̀. oríṣi kejì nínú mẹ́jẹ̀mú òun náà nípa àti gbọ́ nínú tá a ti ṣàlàyé ṣáájú pé téèyàn bá ti lè kọ ìyàwó rẹ̀ ń kíkọ́ lẹ̀ mẹ́ta ìyàwó yìí ti dèwọ̀ fún yàn hatta tankiha zawjan ghayra títí tí ó fi lọ́kọ mi. ìyẹn ti wá kọ́ lẹ̀ ń kíkọ́ lẹ̀ mẹ́ta téèyàn lè lọ bẹ́ẹ̀ nìkan bàgẹ́ẹ̀nì igi mọ̀ ń fẹ́ kọ́ wá fẹ́ obìnrin yìí ìyàwó tó ń ti kọ́ lẹ̀ ń kíkọ́ lẹ̀ mẹ́ta ìkọ́ bó ń fẹ́ tó ti wá fẹ́ so ọwà ọwà ọwà ọwà bàǹbà lò tó bá ti bá lò lẹ́ẹ̀kan ọkàn kọ́ ọ́lẹ̀ fún mi ni èmi ò tún fẹ́ padà ah! ẹ tẹ gbọ́rọ̀ ọba ń bá lò ṣé ń bẹ́ẹ̀ nù ká tó tiẹ̀ bá làákà ìmọ̀ ta lẹni náà nínú àwọn èèyàn tó gbádùn tí làákà rẹ̀ sì jí pépé tí ń ṣiṣẹ́ tí ó fẹ́ pé kẹ́nìkan ó tiẹ̀ bóun rí di ìyàwó òun á ń bọ̀sibọ̀si yọ̀bọ̀ ń bá lò so eléyìí ni wọ́n ń pè ní nikahul muhallil ìfẹ́yàwó tẹni tó fẹ́ bá ní sọ obìnrin tó ti dèèwọ̀ fún ni dẹ̀tọ́ fún ni eléyìí náà haram ni o ìyàwó tó ti kọ́ lẹ̀ kò sí ntọ́kàn pẹ̀lú pẹ̀lú pé ọlọ́kọ mi kò lọ́kọ mi kò sí ntọ́kàn ta ni ọ̀fẹ́ kò sí ntọ́kàn kí ni ó ṣẹlẹ̀ láàrin wọn kọ̀ọ̀kan wọn kọra wọn ọ̀kọra wọn kí lọ́kàn ẹ̀hẹ́n tó wọ́n ti kọ́ lẹ̀ kíkọ́ lẹ̀ mẹ́ta ibi wọ́n ló ti ní tẹ́lẹ̀ tó sọnù torí pé yẹn mọ àwọn kan nà nàkú nani tọrẹ lomi bí ìgbà ti orí rẹ̀ kàn hó sẹni yóò lọ ń kọ ìyàwó ọ̀rọ̀ tí tọrọ ń kọlẹ wọn tún bá wọn sọ pé dákun má kọ má sọ ma pé kíkọ ọlẹ ó ní nọ́mbà ọ̀rọ̀ tọrọ ó ló fẹ́ wù mọ́ lọ́rùn òun tún kọ obìnrin máa fẹ́ wù mọ́kọ lọ́rùn náà ni kò túmọ̀ sí kọ́ máa fẹ́ wù mọ́kọ rẹ̀ lọ́rùn o àmọ́nù tí máa ṣẹlẹ̀ nìyẹn ó ṣe sùúrù sùúrù làwọn bàbá bàbá ṣe fáwọn màmá màmá ọ bú kọ́ fọ́ lọ́mú kọ́ kàn lábùkù kó má kọ́ lọ́ba tún kẹta ẹlẹ́kẹta wa pé tán ee àfà wọn á ní kọ́ lọ pé ọmọ bíi ti rí wa wọn á lọ pé bàbá òun wá ni bíi rí torí pé o ti ná nàkúnà ntọ́lọ̀ ń fún ọ o ti ná nàkúnà obìnrin ti bọ́mọ ọlọ́ba yìí wọn á ní ẹ dákun sí kò sọ́nà kan sí kò sí kan ẹ dákun ẹ tún bá wo tíra dáadáa àwa ti wo àti wo àti wo ń kò tuntun o ẹ bá wa wo ṣé kò sọ́nà àbáyọ torí òun ọ̀fẹ́ fóbìnrin yìí lẹ ọ̀fẹ́ fi ilẹ̀ lọ ná fún ọ nàkúnà gbogbo ẹ̀tọ́ tọ́lọ̀ wọn bá fún ọ ná tán korongodo ó di nǹkan míì mọ́ lọ́wọ́ tiẹ̀ ara síra ara ara ni o ní yorùbá lẹ́vù àwọn èèyàn ń bẹ tó pé ìṣe àwọn ẹni tó fẹ́ wọná rọrùn nítorí pé tí yorùbá bá fobìnrin lẹ̀ ìgbà táwọn máa ń gbà pé àwọn kọ̀ wọ́n lẹ̀ ni pé tí wọ́n bá ti rí sọ táwọn bàbá bàbá ò bá ti rí sọ táwọn bàbá bàbá bá ti rí sọ dákun múyàwó rẹ padà lé kó sàṣàfúrò la tó bá ti tọrọ àforíjì wọn ti parí nù ní àwọn obìnrin kan nù àtọkọ rẹ̀ wọ́n ń ṣe àtúnṣe láàrin wọn ọkọ sá yarí ó lóun fẹ́ má gbogbo èèyàn bẹ́ẹ̀ tì níyàwó bá sọ pé à mọ́kọ́ lẹ̀ mọ́kọ́ lẹ̀ ń ó ti pọ̀ lẹ́nu rẹ̀ tí máa sọ fún un kódà débi pé lé àwọn ọmọ fi dáṣà ní ìyàwó mọ́kọ́lẹ̀ kí ni ìtumọ̀ ìyàwó mọ́kọ́lẹ̀ ó pé ti kọ́ ńlẹ̀ jọ lọ ọ̀dà àjọpọ̀ wọ́ òrí kọ́ọ̀lẹ̀ lónìí ó ti kọ́ọ̀lẹ̀ tán ti pẹ́ nígbà tó yẹ pé ó ti kọ́ọ̀lẹ̀ tó ẹ̀mẹ́jọ jọ ẹ̀mẹ́jọ lọ kí ni tó ìyàwó ọ̀rọ̀ pé ó ẹ̀sẹ̀ lẹ̀ àjòjìlẹ́jọ́ jẹ́ jọ lọ ọ̀daràn ní yorùbá lẹ́fù sẹ́ àní wọ́n máa kọ́ra àwọn lẹ́jọ́ ẹ̀mẹ́ta lọ wọ́n sì tún jọ máa gbé àwọn tí wọ́n máa ń pa ọlọ́run sọ tí wọ́n máa ń pa ànábì sọ wọ́n sì máa ṣe fatiwa ètò ọba ti sàásà kúrò láàdọ́rin ọlọ́run forí jàn ẹ mọ̀ wá bóbìnrin gbé níbàgbé ìzìnà wọn náà yẹ fáìlì ẹ wò tọmọ kó ti kọ ìyàwó rẹ náà lẹ́jọ́ ẹ̀mẹ́ta lọ ọ̀tọ́ kẹjọ wà pẹ̀lú ara yín wíwà tẹjọ wà pẹ̀lú ara yín iná lẹ̀ ń gbé mara o iná lẹ̀ ń gbé mara torí ìjókòó zìnà lẹ̀ ń jókòó yẹn kí ló dáa tó pé káwọn èèyàn gbẹ́sìn yìí kí ló dáa tó pé káwọn èèyàn máa tẹ̀lé ńtọ́lọ̀ wí tànà bí wí nígbà tó ṣe pé àlókè míì lẹ́yìn sámà òfin ọlọ́run bá ń bẹ ńlẹ̀ tá a tẹ̀lé bó láti fẹ́ sórí rí ọmọ abóbìnrin gbé ń gbàgbé ìzìnà lábẹ́ òfin ọlọ́run kíkọ́lẹ̀ mẹ́ta náà lóní o sì lẹ́tọ̀ọ́ láti lọ sọ fẹ́nìkan pé bá ń fẹ́ àwọn haúsá náà máa ń ṣe gbàtí ẹ̀ ń mutí ni àwọn ọ̀ka kún bẹ́ẹ̀ náà làwọn lárúbáwá yẹn àwọn náà kàn máa kó obìnrin lẹ́ni ó lè sọ pé tó bá wọnú yàrá yẹn ń kọ́ lẹ̀ á síbí nu yàrá rẹ̀ náà ni ìyẹn ni kò fẹ́ kọ́ lẹ̀ ntúláàsì náà ni. tó nítorí délé yìí tó bá kó obìnrin lẹ̀ láwùsá lẹ́vù yóò wá tún wá lọ bẹ́ẹ̀ nìkan pé kọ́ fẹ́ tó bá bò ń fẹ́ tó tó bá ti bá lò láàrin ijọ́ méjì mẹ́ta òun tún wá fẹ́ parí yóò bò ń kọ́ lẹ̀ tó wọn torí ẹja bẹ̀rù ọlọ́run jàmáà ẹja bẹ̀rù ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam oni laana allahu almuhalila walmuhalalala abu dawud àti tirmidhi ló gbé jáde gbọ́nà kátó wà sahih ọlọ́lọ́ ńlá náà ẹni tó sọ tó fẹ́ bá wọn sọ obìnrin tó ti dèèwọ̀ dẹ̀tọ́ àtọkùnrin tí wọ́n fẹ́ sọ dẹ̀tọ́ fún ọlọ́run ńlá àwọn méjèèjì subhanallah ìwọ́tọ̀ kọ̀yàwó lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n fẹ́ sọ dẹ̀tọ́ fún ọlọ́run làánà rẹ̀ ìwọ tó bá wọn fẹ́ padà tó tún bá wọn kọ́ wọn lè bá tuntun rí fẹ́ padà ọlọ́run wọn náà. tọ́ ìgbà tó lọ́n sọ pé fala tahillu lahu min ba'du hatta tankiha zawjan ghayra tó bá ti kọ ìyàwó rẹ̀ lẹ̀ ní mẹ́ta ìyàwó yẹn ò ní jẹ́tọ̀ fún ọ títí tí ó fi lọ́kọ mi ṣé títí tí ó fi lọ́kọ mi ni tó bá ti fẹ́ ọ ní gbólóhùn ẹnu tó sì tún kọ́ ọ́lẹ̀ o ti dẹ̀tọ́ fọ́kọ àkọ́kọ́ àbí hatta tankiha zawjan ghayraha hatta yata'aha zawjan ghayraha ghayrahu títí tọkọ mí ìyàtọ̀ sọ́kọ alákọ̀ọ́kọ́ fi bá a lò ànábì ló túmọ̀ eléyìí fún wa pé ìtumọ̀ rẹ̀ ni pé ó dìgbà tọkọ mí ìbá bá a lò kò tó wípé kọkọ mi ọ̀fẹ́ kọ́ wa ló ń kọ́ ọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà áá ó dìgbà tí wọ́n bá ní ìbálòpọ̀ táwa lẹni náà ti ń fẹ́ kọkùnrin ọlọ́kùnrin mi ọ̀bá tó ń kọ́ ọ́lẹ̀ lò ìdí inú tó fi jẹ́ pé ìgbà tó lọ́n sọ pé ó tọba ìgbà tó bá lọ́kọ̀ mi ìtumọ̀ tó bá sì lọ́kọ mi ni pé tọkọ mi bá bá lò irú ìyàwó yẹn ò lè padà sọ́dọ̀ ọ̀dọ̀ ọkọ alákọ̀ọ́kọ́ mà àyàfi tó bá yẹ pé nǹkan sọkọ alákọ̀ọ́kọ́ yẹn kò lówú tó bá pé wọ́n gbogbo nǹkan gbogbo òkodoro ìyàwó rẹ náà wọ́n rí wọ́n tún bá lò á tún ní máa bọ̀ padà obìnrin tán nínú àwọn ìgbéyàwó tó ní májàmú tí ọ̀dà tí májàmú yìí máa bàjẹ́ òun náà ní nikahul mut'a òun náà ní ká fẹ́ obìnrin kápá afẹ́ fúnjọ́ kan ìwọ obìnrin mọ́ fẹ́ ọ fúnjọ́ méjì ìwọ obìnrin yìí ọ̀sẹ̀ kan láti jọjọ́ kọ àtìyàwó ara wa oṣù kan láti jọkọ àtìyàwó ara wa àbí jù bẹ́ẹ̀ lọ àbí kọ́ má tó bẹ́ẹ̀ eléyìí wọ́n ń pè ní nikahul mut'a haram ni lábẹ́ òfin ọlọ́run ọba wa wọn kì í fẹ́yàwó títí dìgbà kan lábẹ́ òfin ọlọ́run nígbà tí èsì pọ̀ fẹ́ gbé ilé mímọ fún yàn pé ọmọ lẹ́yìn láàrin oṣù kan rárá ìtumọ̀ apá afẹ́ obìnrin ó ní pé ọ̀fẹ́ fẹ́ lọ fá abẹ́dẹ̀n títí dọjọ́ kú rẹ̀ ẹ̀yà àfitọ́lọ́mbà kọ́pẹ́ kọ̀ra yín lẹ̀ tó wọn kì í fẹ́yàwó dìgbà kan kì í ṣe contract tí wọ́n sáyìn pé dìgbà kan torí ẹ̀ ọ̀dọ̀ wa package nikahul muta ó ti kọ́kọ́ jẹ́ tọ́rí nínú ẹ̀sìn Islam ṣùgbọ́n làwọn bá padà sí ilé wọn ọlọ́run bá padà sílé o anabi sallallahu alaihi wasallam padà sílé o ìwọ́n lọ́dọ̀ àwọn ṣíà akhzahumullah àwọn títí tọ̀la àwọn sì ń ṣe nikahul muta wọ́n bẹ́ẹ̀ ni tí wọ́n fi máa dá àwọn èèyàn lórí irú tí wọ́n fi ń ṣe aláìsí wọn tí wọ́n fi ń sọ wọn di ṣíà zina wa ń lọ rẹpẹtẹ láàrin tiwọn so wọ́n fẹ́ yàwó fún òní lásán ó lè fẹ́ yàwó fọ́sẹ̀ kan ó lè fẹ́ yàwó fóṣù kan kò sì wà responsible fún gbogbo tó bá ṣẹlẹ̀ kò bá lóun kò bá mọ́ lóun kọ̀ọ̀kan nígbà tí oṣù kan bá ti pé tọ́jọ́ kan bá ti pé àbí ọ̀sẹ̀ kan tí wọ́n dá bá ti pé kálukú ọkàn máa lọ lọ́rẹ̀ ni kò sọ̀rọ̀ kan tí ó tutù wọn kájú pé kọ́ńtrákìtì ti pé ó ti pé kálukú máa lọ. sọ ìsìláàmù sí ilé wọ̀ ìsìláàmù sí ilé wọ̀ ẹnikẹ́ni tó bá fi obìnrin bẹ́ẹ̀ haramu ni kò tọ́ nítorí pé nikahul muta aburú bẹ́ẹ̀ fóbìnrin o yọkà sóbìnrin di ọjà lásán sọ pé ẹ lò bó bá ṣe wù yín yóò ẹnìkan lò fóṣù kan ẹnìkan náà tún lò fọ́sẹ̀ kan ẹnìkan tún lò fúnjọ́ mẹ́rin á ah, a'udhu billah aha eléyìí náà tún máa bí ká máa bí àwọn ọmọ àlè kalẹ̀ ọmọ tí ò ní ní bàbá tí ó tọ́jú rẹ̀ kò sí bàbá tí ó wà responsible fún torí pé ńgbà tó ti fẹ́ fọ́sẹ̀ kan kò bá lóyún òun lọ́mọ bí ó sì sọmọ rẹ̀ kọ̀ọ̀kan wọ́ ẹ̀hẹ́n àwọn eléyìí ò ní ní bàbá kan ò ní ní lẹ́nìkan so Islam ṣe ó ti lè jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti kọ́kọ́ jẹ́ tọ̀ kọ́ lọ́wọ́ bó tó ṣe léwọ̀. Sabura rọ́bì juhani radiyallahu anhu qala nabi sallallahu alayhi wa sallam sọ pé ya ayò an-nas inni qad kuntu adhintu lakum fil istimta'i min an-nisa' wa inna allaha qad harrama dhalika ila yawm al-qiyamah faman kana 'indahu minhunna shay'un فليخل فليخل سبيله ولا تأخذوا مما آتيتموهن شيئا أخرجه مسلم النبي صلى الله عليه وسلم نهي tẹ́mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti gbà fún yín pé ẹ lè máa fẹ́yàwó dìgbà kan ṣùgbọ́n ní ìsìn ọlọ́run bá ti ṣe léwọ̀ títí dijọ́ gbẹ̀ndà òkèèyàn ẹnikẹ́ni tí irú obìnrin tó fẹ́ dìgbà kan bẹ́ẹ̀ bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ kó yà tú wọn lẹ̀ ẹ ò sì gbọ́dọ̀ gbà nǹkan kan nù fún wa àlè má mùsùlùmí ló gbé jáde torí ẹ eléyìí túmọ̀ sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ tọ̀ ní ìsìn ti dèwọ̀ ọdúnjọ́ gbẹ̀ndà kìyàmù wáyé o ìwọ wá fẹ́ yàwó ìgbà tó wá ń so igi fún ọ pẹ̀lú obìnrin yẹn ó ti wá mọ̀ lọ́kàn rẹ pé ọdún kan náà ni màá ṣe pẹ̀lú ẹ̀ máa kọ́lẹ̀ náà ni ó ti máa ń nù rẹ bẹ́ẹ̀ ọ̀daràn ni ọ tó bá sì fi lè sọ jáde àní so igi fún ẹ torí tó bá ti sọ jáde ó ti di nìkahu alimuta so ṣùgbọ́n tá a bá so igi igi lálàáfíà ó kúkú máa ń tọ́wọ́ àánú rẹ àìsí sàtinú márùn so ṣùgbọ́n ìwọ lọ dáràn ìsìláàmù ọ̀farama torí ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń fẹ́ yàwó ẹ lọ kéè sára o ìyàwó tó bá fẹ́ ọfẹ́ títí láéláé ni o kìí ṣe pé ọfẹ́ fẹ́ títí dìgbà kan o fẹ́ títí dìgbà kan kìí sọ̀rọ̀ kódà ẹni tẹ́ bá rí tó kọ ìyàwó rẹ̀ lẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ ni ló fi rí pé àwọn ò lè jọ gbé má kìí ṣe pé bọ́yọ̀ ti ní lẹ́mìí tẹ́lẹ̀ náà pé títí dìgbà báyìí torí ẹ̀ lẹ́sẹ̀ rí láti pàdánù lé ọkọ nítorí pé mùsùlùmí làwà àwọn èsè ṣíyà mùsùlùmí làwà ti ń tẹ̀lé súnà nàbì sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba ṣe léèwọ̀ kẹ fẹ́yàwó dìgbà kan àní kò tiẹ̀ tọ́kọ ọmọ nínú ẹ̀mí rẹ kọ́dà bọ̀ sọ jáde wípé títí ìgbà báyìí ni mo fẹ́ fẹ́ obìnrin yìí dà kọ́tọ́. tọ́ téèyàn bá wá ní ìyàwó mẹ́rin ìyàwó mẹ́rin ti pé ilé ti kún ó tún wá rọ́ ọmọbìnrin kan wá pé ọ́ ọ́ mo gbá tọmọbìnrin yìí o ìníjọ́ ọlọ́mọ ńlọ ọwọ́ lọ so ìyè fún ìyàwó karùn-ún à ni ìyàwó karùn-ún yẹn ọ̀ràn yẹn lọ́jọ́ pé ká tu yín ká ní ìsinmi sí ọmọ pé lẹ́yìn oríta mẹ́rin tìyàwó oríta kóríta ló tún kù ọlọ́run bá gbà pé olè fẹ́ ìyàwó mẹ́rin kò sí gbogbo bí karambani rẹ sóbìnrin bá ti lè tó ìyàwó mẹ́rin tó dán jàkadì kí ló tún fẹ́ fobìnrin míì sí haram ni Islam gbà wípé tó bá jẹ́ pé ọba tún róbìnrin míì tó bá wù ẹ́ lẹ́yìn ìyàwó mẹ́rin tó ti ní ní tó sì ní pọ́ kọ̀ọ̀kan sílẹ̀ nínú àwọn ìyàwó tó ti ní tọba kọ́ọ̀lẹ̀ tọba sẹ́rí ìwọ ọ̀pá nkankan mí papọ̀ mọ́. ẹ wo àjàbẹ̀kùn. alihamdulilayi rabil alamin adúpẹ́ fún ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá sàn olùmọ̀wálẹ̀ ẹ̀sọ́ lórí <clears throat> nígbà tẹ mẹ́nu balẹ̀ kẹ́ mẹ́nu bá nípa ìpètò ẹni tí wọ́n ti so ìyìnbó tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ṣe ni pé tọba jẹ́ pé mùsùlùmí ni wọ́n ń jẹ́ tẹ́lẹ̀ bọ̀ wọ́n bọ̀dọ̀ wá jẹ́ pé ìwà ṣe mùsùlùmí kírísítẹ̀nì lápèjúwe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbẹ́lẹ́sìn mí ni tẹ́lẹ̀ nígbà wàá gba islam kọ́ báwo ni wọ́n ti fẹ́ sí pẹ̀lú. ṣe báwo. pẹ̀lú ìjọkọ àti ìyàwó láàrin ara wọn ṣé wọ́n fi wọ́n lẹ́bẹ̀ẹ́ náírà bí ó tún igi mi so fún àwọn. ọ̀rọ̀ láti pilẹ̀ agbọ́dọ̀ so igi mùsùlùmí lóbìnrin fẹ́ni tí kìí ṣe mùsùlùmí lọ́kùnrin agbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kódà kó ṣe pé orúkọ lásán ni wọ́n fi ń jẹ́ mùsùlùmí tí ó hàn sáwà pé wọ́n ẹ̀sìn lọ tó bá padà hàn síwà pé wọ́n ẹ̀sìn lọ gbà náà pé igi tá a lálàáfíà ẹni tí ìbá ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ làwọn méjèèjì ńkọ́ ẹ̀pẹ́ ẹ̀sìn mi ni wọ́n bá bọ̀ tẹ́lẹ̀ wọ́n gbà síláàmù sí báyìí. tó bá jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́yàdé ni wọ́n eléégún ni wọ́n agbórísàdé ẹlẹ́sìn mi ni wọ́n wọ́n àgbà islam orí bí wọ́n ṣe wà náà láfi wọn lẹ̀ igi wọn tá ti so nígbà tá ń bọ̀ yun ọlá láfíà. ọmọdé á sì bí nígbà yẹn. ọmọ ni torí pé gbogbo àwọn sàhábà tán kò sì sẹ́ni tó pọ̀ ọmọ ọlọ́mọ àlè. bákan náà ṣé wọ́n lè ṣe ń ju orúkọ àbí orúkọ yẹn náà wọ́n sì lè máa jẹ́ lọ. tó bá wù wọn kó pààrọ̀ orúkọ wọn máa jẹ́ orúkọ mùsùlùmí lọ dáa jù kí gbogbo èèyàn fi lè dá wọn mọ̀ pé mùsùlùmí ni wọn. tó ọ̀rọ̀ láti wọ ẹja gbìyànjú káàkiri sara ibà ní àdúró sí ní alẹ́ tó ní ẹja pàdé àwọn olùmọ̀ adé